wọ́n uh, flirt wọ́n ní woman friend wọ́n ṣe báyìí wọ́n ṣe gbá wọ́n ṣe àwo mo fẹ́ kó yé wa pé kò kì í ṣe gbogbo èèyàn ẹlòmíì máa ń sọ wọn obìnrin tó bá yanṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láàyò irú ọkùnrin tó bá fẹ́ obìnrin bẹ́ẹ̀ ìyàwó gbogbo ayé ló fẹ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ a sì ní àwọn èèyàn láàrin wa nǹkan tó lè nǹkó máa ṣe nídìí iṣẹ́ tó o bá ń ṣe á jẹ́ nǹkan tó ti wà lára rẹ̀ tẹ́lẹ̀ láti lẹ̀ kì í ṣe pé bóyá di iṣẹ́ wa báwọn èèyàn ṣe máa ń sọ ni àwọn nǹkan báyẹn rọ̀ mọ́ jù kò sí bẹ́ẹ̀ dé banking sector bẹ́ẹ̀ dé oil sector other uh, part of professions gbogbo ẹ̀ ló ní gbogbo orú nǹkan báyìí tá à ń sọ ń pa ẹ̀ ṣùgbọ́n inú mi máa ń dùn tẹ́mi gan bá wò tí ń bá worú obìnrin tọ́lọ́run yàn láàyò fún mi ó pẹ̀lú nǹkan tó yẹ kí gbogbo wa eh, tó yẹ ká máa wò lóòótọ́ pé ṣé arábìnrin àbí arákùnrin tẹ́ ẹ jọ fẹ́ wà ṣẹ́ni tó sọ̀pọ́ọ̀tì ìran ìbáwáyé yín ni ṣẹ́ni tó support nǹkan tẹ́ ẹ̀ yàn láàyò láti máa ṣe ni because ọjọ́ kó yé wa náà ọ̀rọ̀ ọlọ́run pé eh, ẹni méjì wọn ò lè rìn síwájú wọn ò dẹ̀ lè tẹ̀síwájú láì ṣe pé wọ́n ní àsọyépọ̀ so ẹ̀yin méjì gbúdọ̀ jọ ní àsọyépọ̀ nǹkan tó lè nǹkan yà máa ṣe ìfọwọ́sowọ́pọ̀ ọkọ ó gbúdọ̀ wà ń bẹ̀ nǹkan tó lè nǹkan kan máa ṣe ìfọwọ́sowọ́pọ̀ aya ó gbúdọ̀ wà ń bẹ̀ mo ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé ìyàwó ilé tán ti ní òkè irú iṣẹ́ yìí làwọn fẹ́ yàn láàyò tán wá bá mi pé àwọn fẹ́ kọ́ṣẹ́ máa kọ́kọ́ bi wọn pé ṣé ọkọ wọn ṣó fọwọ́ in fact ó pẹ̀lú nǹkan tí máa ń kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn tán bá bá mi pé àwọn fẹ́ yan iṣẹ́ yìí láàyò bójọ́kùnrin ni bójóbìnrin ni ṣé ìyàwó wọn àbọ̀kọ wọn ṣó fọwọ́ sí kó má di pé ọ̀nà tí ọkọ fẹ́ kí ìyàwó gbà rèé ibi ni ìyàwó ń gbà ibi tí ìyàwó fẹ́ kọ́kọ́ gbà rè ibi ni ọkọ ń gbà so àfọwọ́sowọ́pọ̀ ó gbúdọ̀ wà ń bẹ̀ because uh, púpọ̀ nínú àwọn èèyàn wa tó máa ń gbọ́ wa ń lé wọn kàn wò bí ìgbà tó yẹ pé iṣẹ́ ìrọ̀rùn ìpè bákan ṣe ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ náà ló rọrùn sí kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí pé a nídìí àti manage iṣẹ́ wa a dẹ̀ nídìí àti manage ilé wa ìgbà míì máa wà gẹ́gẹ́ bí baálé tíyàwó máa ma retí wá ń lé pé òkè bóyá ká ti délé o oúnjẹ ti délé o báyìí báyìí báyìí tíṣẹ́ kan lè yanjú tàbí gbà míì lè wà ẹlòmíì lè jẹ́ òru ló pè wá ó dẹ̀ lè nígbà míì tó jẹ́ pé bóyá iṣẹ́ máa require pé ká travel kúrò níbi tá a wà lọ sọ́nà jíjìn tá a lè lo ọ̀sẹ̀ kan oṣù kan tàbí jù bẹ́ẹ̀ lọ so a gbúdọ̀ ni ẹni tó ìyàwó wa àbọ́kọ wa gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé ó understand pẹ̀lú wa pé kì í ṣe pé eré pala lọ ṣe gẹ́gẹ́ bí ilé tèmi ìsìn tí n bá múra gẹ́gẹ́ bí oníṣẹ́ ìròyìn oníṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí n bá múra pé mò ń jáde mò ń lọ sí patí òun ṣe oúnjẹ tó ń pín bẹ̀ tàbí nǹkan tó ń sè ń bẹ̀ nǹkan tó ń pín bẹ̀ ni mo fẹ́ lọ gbà mò ń lọ bí ìgbà tí mò ń lọ sójú iṣẹ́ ni torí pé màá débẹ̀ màá mìtì àwọn èèyàn bíi tèmi màá mìtì àwọn tó jù mí lọ màá mìtì àwọn tí mo jù lọ onírúurú èèyàn ni màá so nǹkan tíṣẹ́ wa gbà nìyẹn o kàn lè jókòó sínú ilé kó o máa believe wípé bóyá owó kan àbí connection kan o máa wá bá ẹni onílé o ní láti jáde láti mọ àwọn èèyàn láti mingle pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn so ẹni tó o dẹ̀ fẹ́ tó o yàn láàyò bóyá ọkọ àbáyá ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n understand pẹ̀lú ẹ ipe bí ìlànà iṣẹ́ bó ṣe lọ lélẹ́yìí ìgbà míì máa wà ìgbà táwa ṣì ń kọ́ṣẹ́ lábẹ́ àwọn ọ̀gá ọ̀gá wa tó jẹ́ pé a máa wò wípé bóyá aago mẹ́jọ náà máa fi wá lọ́rùn lẹ̀ tí wọ́n bá dìde kúrò níbi tán wà kì í ṣe pé bóyá àní nǹkan tá a lè ṣe lé tí wọ́n bá dìde kúrò níbi tán wà wá gan ò lè dìde a lè ní ó yá à ń lọ ṣùgbọ́n we can see nowadays àwọn ọmọ wa tá à ń kọ́ṣẹ́ wọn ò rí bẹ́ẹ̀ ìgbà tó tán bá máa wọbi iṣẹ́ àwọn gan máa sọ fún ẹ ìgbà tán bá máa kúrò ńbẹ̀ jẹ́ ní explanation kankan tán bá ti lọ wọ́n lọ ń tiwọn nìyẹn bọ̀ kí lèèyàn fẹ́ ṣe a sì gbúdọ̀ iṣẹ́ wa náà ni tá a yàn láàyò ká a dẹ̀ máa ṣe bọ́lọ̀ ń ṣe fi rán wa ṣùgbọ́n púpọ̀ nú àwọn èèyàn wa tán wà ń di iṣẹ́ yìí náà tán yan iṣẹ́ yìí láàyò tí wọn ì tí ì níyàwó tàbí tí wọn ì tí ì lọ́kọ sílé wọn gbúdọ̀ máa gbàdúrà sí ọlọ́run torí ọlọ́run ló ń yàn fún yàn ojú làkàn ní ọlọ́run ló ń yan tèèyàn fún yàn àwa tọ́lọ́run ti yàn fún tí gbogbo ẹ̀dẹ́ ń dún náà tó ń dùn náà ọpẹ́ ni fún ọlọ́run ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrànlọ́wọ́ ẹ̀ tó tó tó tó ṣe fún wa because púpọ̀ nínú àwọn ọkùnrin tàbí obìnrin tó ń yọṣẹ́ ìláyò náà máa ń complain nípa eh, ìdojúkọ wípé ọkùnrin báyìí ó ń dà mí láàmú àwọn obìnrin wọ́n ń dà mí láàmú ìwọ tó bá jẹ́ pé ìyàwó ilé ni ẹ́ tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ ìlọ́kọ ẹ̀yàn láàyò lọ́kọ ẹ̀yàn láàyò ó yẹ kó máa yí ẹ ipe kò sí bí ò ṣe ní ní eh, ìdààmú onímọ̀ ìdààmú dání látọwọ́ obìnrin torí oríṣiríṣi obìnrin tó ń rin lórí amóhùnmáwòrán tó ń gbóhùn ẹ̀ lórí ìlà wọ́n á wò pé ah, ẹni táwọn fẹ́ mọ̀ ni tó ń fẹ́ súnmọ́ ni àádọ́ lè sọ púpọ̀ nu wọn náà kọ́ ló bá ra nù wá ìmí ìwà tó jẹ́ pé oore tí olúwa ẹ̀ need ọwọ́ wọn ló wà so àwọn obìnrin máa ń bìlífù pé àwọn náà dilé ayé mú kò síbi tá a fẹ́ tì wọ́n sí máa ń sọ pé àwọn obìnrin wa àwọn gangan nílé ayé àwa ọkùnrin àwa là ń gbé inú ẹ̀